العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهل عقدة من لساني يفقه قولي ستر لما علينا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 وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين صلى الله عليه وسلم Iske aka mira yi zakatul fitr. Zaka ana anyi awamani zata kenan. Omori ọka yi

omori ọka ka ije ije na ẹṣọ ẹdọ ọdọ nnu owó ntọ omori ìtò na adọ hod ṣọ dọ ije ki ayẹyọ ije ni ẹrọ e dọ katakata ẹrọ e dọ ẹrọ ije ni isa katakata ṣe eh, eh, iná da omori ìrọ ìka e tatawa kɔsi ŋɔrɔ eŋɔ ŋɔrɔ sɔɔbɛn lɛnyɛmɛ akɔ yi nyɔtuna kama ayi sikɔnɔ ɔnɔ ɔnɔnyɛ ɔdzɔ hɔ ɔdzowure na adị. abụọ maa yi do dị tụrụ lɛ tɛ wɔbɔ ka dɔɔ sɔɔ ɔna wɔbɔ ntɔ mori na dọọ. ɔsɔni mi ni zakato adahɛ bɔnti i silva hero وتزكيهم بها وهذا وضع نشر نسيه نقول من تطهيرهم دعاء سيمنا eh tutahhiru wa tuzakkihim bi ana iba iba nini dua sinewa amama kwa maana kaka za kwa nini bo muri asini ho nini dora asini ho nugwa nini ama anyụzọ n'ọdị nwa ọjụrụ na ya lọrọ dị ya ya kwụhie domuli si vara ọmịnị zakatul fitri ọnụ anyị enyi na su maka ka anyị kụrụ quran ọnụnọ ma na ebe dọghachi tụrụ aka aka yi nye zakatul fitri na ebe anyị sọtụl ala izo muri ya kaka yi قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى omoriko ọgọrọ zaka omori زكوني ينينو عمر بن عبد العزيز رضي الله عنه ان وانا لك كاي زكاه الفطر يوم ليا كايزا سمعت انتم صلى اني حديثني عبد الله بن عمر رضي الله عنه عمر ده اوكي فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على الأبد والهر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة وكنتم صلى الله عليه وسلم أعمى يا رسول أعمى أبابو kanyi zakatul fitr zakoni yenye awomani zete enyo nyara woni debi nyam avenyo nyara ini suwa alkama nana isuwa na semi flower don mayra yaso yo yore here ọ̀dọ́mà bọ̀rọ̀ èdè tọ̀dọ́mà bọ̀sí tọ́nọ́rọ́ tọ́nẹ́ tọ́dọ́kú tùjúwé tùjúwé tọ́dọ́kú inú kò múrí ìlú wà bọ̀sí ọ̀zọ́mà bọ̀sí ọ̀zọ́mà ọkọ̀rẹ̀ ọbọ̀nọ́rọ́ ọbọ̀nyẹ̀lẹ̀ ọbọ̀júwé ọbọ̀dọ̀kú wáyé náà na múrí ìlú zekatul fitr bẹ̀rẹ̀ rẹ̀ لكن تؤمنون صحيح البخاري وصحيح مسلم اسي حديث ما الفتاه عبد الله بن عباس رضي الله عنه لما كان ك فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة كانت زكاة مقبولة ومن أداها بعد الصلاة كان صدقة فهي صدقة من الصدقات عبد الله بن عباس رضي الله عنه وكنت أمري أن زكاة الفطر إلى رسول ضم يقضي طهرة للصائم من اللغو والرفث dɔmɛ kɔ bi isama ase ni ɔfama bawɛ ɛwɔma bawɛ isama ase ni o hóun ni rɛ ɛma nfaani ka dɔte gɛ zakati wa ni ɔka na wɔtɔn le masaki onosi yɛ man addaha qabla salat ọ̀rọ̀ náà aṣọ ọ̀rẹ́ ọ̀rọ̀ náà anyi zakatu fitri ọ̀nà dábà ní ìdì dábà na kó sálẹ̀ ìdì kẹ́ẹ̀nà zakatan maqbulatan dọ́ọ̀rẹ́ zaka anadomu èyí wọ́n man addaha ba'da salat ọ̀rọ̀ náà anyọ ọ̀rẹ́ náà sálẹ̀ ìdì kó fahiyya sadaqatun min sadaqa sadaka nyara ọ̀rẹ́ ní sadaka náà lọ́sọ̀rẹ́ láti tó mú rí mi. sọ́dọ̀ Ah, sahih buhari on sahih muslim ẹ̀rẹ́ ìdọ́sọ̀ntọ̀ ibẹ̀ sẹ́bàbí ẹ̀họ́ pẹ̀sọ̀ anáka ẹ̀nyọ́nyẹ́rẹ́ anáka àbíkú ọmọ herisọ́ọ̀rì anáka agúka ilé ìrìwáyọ̀ sanabu sa'idin al-khudiri ọ̀nà dọ̀bẹ̀ ẹ̀nà kìsọ̀ yìí buhari on sahih muslim ọ̀rẹ́ mi أبو سعيد الخدري أكا كنا نخرج زك... نخرج زكاة الفطر صاعا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أقط أو صاعا من زبيب أكا أني سي زكاة الفطر أني نيو أني نيو أني صاعي lọ́sọ̀ ní ìsìyẹ́ mìíràn ní kẹyì àbẹ́sàmà àti sọ́ọ̀rì ọ̀dọ̀ ẹ̀yàn yàrá ẹni sọ́ọ̀rì fàá ìsọ́ọ̀rì àbẹ́sàmà àti kẹyì ìsọ́ọ̀rì ọ̀dọ̀ àwòsọ́ àmìṣẹ́ìr àbẹ́yàn yàrá ẹni suwẹ́lká màmá sí mi flour bread àwòsọ́ àmìntàmìrì àbẹ́yàn yàrá ini dedim aw sa'an min aqd avenyo nyara ini wara wara obi nono na amaga busu ama medora aga busu anyi nyinyam arenyo ewa ona ho wito ti lori e, e, no hu lori na mani ko ya na olórí ewu yẹn náà náà ìlọrin slọtù tó yẹ rà wàánù wàánù kóró ètò ọ wàrà mọ́mọ́ slọtù tó mú yìí ọ̀sọ́ àmì zẹ̀bí nyara òun ní kòkó chana hi zẹ̀bí zẹ̀bí ọmọ bíi ẹ̀yàdì ìjọ ọba sọ̀rọ̀ أبو سعيد الخدري رضي الله عنه أمام دوره ẹ̀yẹ́ yẹ́rọ ní bá kàá nù hẹ́rẹ́ họ́ pọ̀nọ́rì ẹ̀kẹ́ ní ọ̀gọ̀ họ́ 1.728 kilogram kilogram 1.728 kilogram àdúrà àmọ́ anyị enwe a na-asị wa asụsụ ọrịa na bụ shọtin nọ dowe 1.728 kilogram ịhụ ọma ọbụla approximately 2 kilo ọbụla kilo ọbụla mee ya adịda ya na na ya ẹ̀yìn àmì ní mi tó èyí àmì náà bí islam bá rọ̀ kẹ́ mọ́ ní ṣọ̀ríà bá rọ̀ kẹ́ mọ́ náà yàrá ẹnẹ́ yà á fi dẹ̀ ayẹ́rẹ́ dẹ̀ ayẹ́rẹ́ mẹ́lẹ́wẹ́ yìí dẹ̀ náà rà àmẹ́rẹ́ yìí náà àmẹ́rẹ́ yìí náà àmì islam ó sì Islam tuntun mú ní ìsọ̀rọ̀ ní ilé ìwé ọ̀nà ọ̀nà àbí approximately two kilo kilo ẹba ọ̀nà ọ̀bẹ̀ họ́ pé ọ̀nà àṣẹ ìdínà rẹ̀ sọ́ọ̀tì ní oúnjẹ rẹ̀ ọ̀nà àṣẹ ìdínà káàtì pété spọ́tì òkú omi yìí nípa ẹ̀yìn nínú yẹ ebébè alimamu shafi i lọ́nà jẹ́ tó ẹ̀sọ́ káyé ẹ̀lẹ́yìn ó sì kí ìmà nìyàn kí ìmà tó zakatul fitr ẹ̀họ́ ẹ̀họ́ pọ́nà bìí nẹ́kẹ̀ wà á kọ́ àṣẹ́kẹ̀ ló àṣẹ yàn ọkà bó ikọ̀ ohun tó múlò ọ̀rọ̀ àbá rẹ̀ ká sọ́ọ̀bì sọ́ọ̀bì ọ̀nà àṣẹ yàn wà á náà hóun ní inú sọ́nà ọ̀rọ̀ rẹ̀ ká ka. hanifa ahmad bin hanbali ɛna ɛbɛ tɔ so ka yi anyɛ nso pii man ɛhɔ pɛ kɛhɛ mba ase nyɛ anyɛ hwɛ hɔ pɛ kɛhɛ ɔ esɔ yɛ mɔ da ase nyɛ sɔ tuntum ri nyi bɛɛ ko dɔɔ bɛ ne ka yi sɛɛ na ɔma rɔdɛ lɔ hanu hatta fi zakatul urud ɛni zakati anabɔ anke zakat isinare akɔyɔ mu abi zakat ɔ iso pɛnɛ na ne yɔ mu ki omar rɔdi alahu anu ɔdɛ wɔ pɛ kɛhɛa ɔdɔ nwe ɛwɔ pɛsɛ ɔno kasi mi zaka, ni isinare isinare akɔtɔ abi ɛwɔ pɛnɛ wɔ kasi mi zaka, ini iso pa atɔnɛ yɔ mu abɛboɛ ɔno ɛhɔ kɔ no bi ana ɔna wɔ kase no daka sɛ bɛ hɔ pɛ kɛhɛ no wɔahyɛ akɔ wo ma arere dɔ sɔ tontom ri ni dɔbɔ yɛ ne baa hyɛ yɛ tɛ ne ka ye maslahatul muslimi na aka ne nsi sɛnyɛw bi sɛnyɛw mɛkire ɔ ɔno sie okomri ɛnam ɔno sie

látò tó mú rízi wà á yí ìlàká gẹ́gẹ́ ẹṣọ́ iná péjú ẹ̀ ló yìn ìlàká pàápàá ló ṣá pàápàá ló sì ní ìlàkí zakatu piti ló sì náà ló sì náà fáyé kọ́ wà rọ́ ó ń rọ̀kọ̀ mẹ́ ẹ wà máa ọmọdé ọ̀ṣẹ́kẹ̀ hàn yẹ sáfẹ́

duma so na ano sie anya na da yiwi na no gari am gari na ba ala na ko abi gari na ha ba wasu ne zakka da mala du se ku so na ano sie nyi ona ajeri iwu unika ko kaka o sha aba ko na wale te ko na kama kama msomboro lo so to wazi gari na eh ọ̀rọ̀ bá káàkiri yìí ní ìgbé ẹ̀mà nù. Ẹ̀ẹ́ àkàrẹ́ kò bá gbọ́rọ̀ tẹ́. Ọ̀nyí mẹ́rẹ̀ ẹ̀ ẹ̀rọ náà ẹ̀kùnyi mẹ́rẹ̀ nyẹ́nà ọ̀kùnyi mẹ́rẹ̀ nyẹ́nà wà ní àkẹ́dẹ̀ ewu ẹ̀rí ẹ̀mà. Màdúrà tí wọ́n tó mọ̀ ní ìsìn. Ìyẹn sọ̀rọ̀ tó náà mẹ́rin. Wàá bá sí gẹ̀rí ilẹ̀, náà ní gẹ̀rí ní sùn emezu zẹtẹrẹ ìkọ́nà sí mi láti ojú mú ìmì anyị mú dùn náà sí mọ́ ara ẹni ẹ̀kẹ́dá sí mọ́ ẹ̀wẹ́ ẹ̀nàpọ̀ ọ̀nà ọ̀jẹ́ ọ̀dìnyára àmà òmórí ọ̀rọ̀ bí ẹ̀kọ́rọ̀ mọ́ ẹ̀họ́ dọ́kọ̀jẹ́ ọ̀dìnyára òrórà múrí lọ́tún tó mú wà nyọ́ ya wọ́n dùn nyọ́ ya bẹ́ẹ̀ ní ihe kẹta ẹni ẹ̀kẹwà pàwà èsèwù èjèwù tàbọ̀ tòlídà àbọ̀n ní ihe kẹta ẹni ẹ̀kẹwà pàwà ìwà mi tó jẹ́nu lọ́tún tó mú rí nìyí. àmì ọmọ yẹn ni mẹsìrẹ ìtọ́ ẹ ní zakatul fitr. ọ̀yẹ́yìn ọ̀rẹ̀wọ́ pọnọ́bì ọ̀mọ́nàbà sí yan ẹ̀tọ́ man ọ̀bẹ dáàbà na kùsànà lọ́nà yẹn náà ṣó yẹ tẹ́nìkà ọ̀zọ́jọ́ ń dùn tún yan ìyẹn ní yìí máa ń pàpàpà wọ́n yàn yẹn amma ibn ufaimin on ma kaka on ma jetta suka ume ọba baba ba oso be ko yeba na kusali da yeki ise amma ka ise da horo ajin se da horo ajin wanyo wanyo ise ibn ufaimin ama ọrụ nọ na ya na-eji etu alatawasị vega na-enwe and eso na ibi ọdịka ya anyị ada ọnụ enye nwe ihe ime akụma na itu danye ibada ọnụ bụ ihe ime mana oyi dọka mgbe yi omesala akụ onwe ehi wee nye wee rozi kwọ ịnụmụ n'ụlọ n'ihe ehi ewube ka wazụ sozi wahuru ehi obori yaafo wahureni uzo tuka ye wanyomi jamu taqdim umana se kwa ila do ina na kwa ila do reko do reko la asari no maila jamu taqdim ona yo ra me arafa obori yaafo ame kuma gribori ya ke ya wara ana nyomi jamu taqdim izo da kó magrib da ime ìṣá inú mu magrib inú masilasi ẹ̀rì ìwọ náà ilé yìí ìwọ náà ilé iwe ìrìnà ìwọ ọkọ ọdún yìí kori wéré ori òkè orí òkè ọdọ na náà yà sórí ìlànà wà sọkọ wọn kò nyere ẹnu ìtùnú ọkọ orí ọdọ kankúrú bá bẹ́sí ẹ̀yìn mọ̀lásí àkúmágbè orí àkéyà àmì èròzì bọ̀bọ̀ èrò ọ̀dá àṣàrẹ́ kó ìṣá ẹ̀ lọ́rọ̀ pẹ̀lú ọkùnkúzó kọ́rọ̀ sí ṣọ́ ẹ̀ ẹni ṣe ìtìní ọkọ̀ lórí ẹni ìwọ́ta ọkụ ẹni ìtìní láti òtó mọ̀ ní sálàmà wọ́n yàn ọkọ̀ ẹ̀rùmà nìwẹ̀ yìí ẹ̀ẹ́dẹ̀ inírí mẹ́wọ̀n ẹ̀kàtẹ́nẹ̀ àbọ̀ mere yìí àwọn ramadan ní àgbà wọ́n èrò lè yìí mọ́ nà bíbà ẹ̀mọ̀wẹ̀ yìí ẹ̀rùmà yìí àbọ̀ yìí ọ̀nà wọ́n yàn yà ní arafa bɔnyɛ kuhɛn bɔnyɛ mani wɔnyɛ wɔn kɛ wɔn arafa wɔn arafa wɔn da arafa tu do kɛ wɔn arafa na tó tó mu to fedɔ kɛ yi mu islam ka anyo ɔsɛ bɛ ɛba hɔ ɛta. owó ẹ̀ra owó ẹ̀ta owó nyara dèrè ayé ọ̀rẹ́ tẹ lóka wa ànyọ wa èyí wa nyọ islam ọ̀ṣọ́ ti tẹ ọ wà nyọ èèyàn voice where is it where is it in advance ọ̀nọ̀rẹ́ ibi ilẹ̀ àmà fún zakat fitiri àmà sọ́nà zakat where is it nyọ in advance ọmọ náà gbẹrẹ tẹ wọ́n yà wọ́n yà wọ́n Láti ọ̀tọ́ mọ̀ ní ìjúwà aláka ní ṣe ọ̀nà yẹ nana jẹ tini wọ́n yẹ onye zakat fitiri iná pé ipa àpá ní ramadan ní wọn ètò kọ́ sọ̀rọ̀ ọ̀yẹ́ gẹ̀. Sọ ọ̀yẹ́ gẹ̀ ọ̀dọ̀ kẹ̀lẹ́ ní ìlú ọ̀nyí sàfẹ́ bá. Ọ̀nyí sàfẹ́ bá wẹ̀.

àmà ìwà ìwà òyàdó wèrè rí wèrè lẹ́rin wèrè rí inúsàrí inúsàrí wẹ́ẹ̀ ẹ̀rọ náà kù dẹ̀ ẹ̀rọ yìí gẹ̀rí ewu inúsàrí tó kí gẹ̀rí ti ń dòwú sáàsù ṣáwọ̀ ọ̀nà ìsọ́nyẹ̀ ọ̀nà náà ẹ̀rọ ẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ ọmọ títẹ́ múrí báyìí múrí ọ̀bá yà báyìí nílé àmín ẹni ẹni yìí ké náà rẹ̀ hùdẹ́ ẹ̀mọ́ òfin kọ̀nà rẹ̀ sọ. wọ́n á dóòdì yìí hùdọ̀ ẹ̀ àtẹ̀wọ̀n. ìjú àwọn kan ṣe ọmọ yẹn mọ́ mẹ́kàkà yìí ìyẹn akọ́ ìkọ́ àkọ́ náà bàbá ùzọ́ ọ̀tún kẹwàá ní zakat fitria do reason with them. do reason with them. Umano boro zakat fitria ọbi ọyọ ọma na nwa tekene enira ahụ ekwu iyi anara akakere ere erowe ìsọpọ ìgbà ọhụrụ na ahụ anara akakere erowe kụwọ eyi amin ihe ọma na obe obe ọ anyị ọhụrụ na ahụ na akpụ mmiri kawa onye kụkụwa nwụna mekwasọ gbake enyi mmiri kawa onye rọrọ àyẹ̀wò àtàdá àwọn ẹni ká ní yìí slọtun tó wù ẹ̀wọ̀n náà yàrá mi ní islam obìnrin rẹ̀ ká ìsàtúrẹ̀ sọ́nù wá sí ní zakatul fitr zakavi sọ́nù wá sí yóò mórí yìí zamenezo rẹ̀ hu àsùnmẹ̀bìrì fàlábà zamenezo rẹ̀ hu sálábà náà na ìdí na ìjọ náà dọ́kọ̀ nà nyẹ̀dá kádà náà bá máa ná kọ́ra gèrè nyẹ̀ ẹni dùwé ayé ló fún ẹ kọ́ náà sàrà ọ̀nà tó bá nyẹ̀ ká yóò tó mórí yóò mórí tí mọ̀ lẹ́kẹ̀ yìí rù yóò tó mórí kẹ́mẹ́ ká yà kà sọ́dọ̀ zàká tọ́mọ̀. tó tó mórí yìí ọ̀tù yìí wá. àfẹ́rẹ́ náà nyẹ̀ zàká nkè zàká ní kọ́ bí ilẹ̀ nyẹ̀ yọ náà. ana za mama bebe tai ni sononyi doko na sey doko na sey mo tatawo mo muri kenne on bi hadi na o muri wa sasa shene hu wasi o muri ene hu sho wasi o muri wa ma ka zo nka hadi gari o zami gari ni zo zetetere gari ma na zo make mala 400 na head akanya nyare bori al 400 naira eh aka always kama wa monetize cat libitili yao 400 naira hapo eh wala kati so ini gari eza 600 rice 900 mashallah slot yoto muri muri abaya ni amen ah lóòzẹ́ mi ní ìpè inú rẹ̀ kò mú ríwà sí ọmọlmọ̀mìnì àìṣẹ́ rọ̀dẹ̀lọ́rọ̀ anha àbá sẹ́kẹ̀ẹ́ ní zaka lóòṣì tùrẹ̀ tó bá bá ayọ̀ ayọ̀ ọmọ tíìbì onye tùrẹ̀ kẹ́ náà wọ́n fún mi sọ́dọ̀kà abáwọlẹ̀ kẹfà tó ṣe ṣètọ̀rẹ́ mẹ́kọ̀ ní ọ̀rọ̀ àṣẹ ní sadaka ọkà wípé omori inú omori ọ̀gìdá àwọn ọ̀dọ́ àwọn ọ̀nà ọ̀rọ̀ náà ṣe yẹ náà náà ṣe a máa kẹrẹ sàdákà na lónìí hàn ìjọ tó mùsàlùsọ́lá a máa nyà tẹ́ máa rí dẹ́bọ́n náà kàwọ́ náà omehusi kaasọ ọga a ọbẹ pẹm ekenesi ọga amadẹtọ ọbẹ wo okuza ifeanyi ntomori kẹtọ okuza mi dọka aba n'ọbẹ tẹ na eyi okuza mi na ẹbẹ tẹ ẹnna òní ni gaava ọnọbẹ tẹ ẹnna òní kọ ọbẹ tẹ ọnọbẹ ẹbẹ tẹ. صلوات ربي السلام عليكم أقولك ما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خير وعظم أجر أما أصدقائي لأنه أمامني نستطيع لدي نون ناصر أسبوع مريني أمريكا يبي تشايدا وأبي تشايدا بي كنت نبون أمريكا دارا سيو أما نيرا نبون wọ́n odò ntọ́ mọ̀rí ẹ̀ náà nínú ga ọ̀nà ọ̀nà kọ́ ọ̀bẹ tà àbọ̀ ọ̀nà ọ̀bẹ bẹ tẹ̀ ẹ̀ ọ̀nà kọ́ ọ̀bẹ tẹ̀ àmọ́ ọ̀nà ọ̀bẹ tẹ̀. díẹ̀ ká náà ọ̀nà kọ́ ọ̀bẹ tẹ̀ àná ẹ̀rí ọ̀dọ̀ wọ́n wá ọ̀nà ọ̀bẹ tẹ̀ mọ̀rí ọ̀nà ọ̀bẹ tẹ̀. ọ̀nà ọ̀ka ọ̀kọ̀dùnmẹ̀ sáwà sí èyẹ ìdẹ́ ní pé olóòmùrí kẹrì sí ilẹ̀ hàn náà ọ̀nà wà sí títí ilé àwọn náà múrí ọ̀rọ̀ yà báyìí múrí ọ̀rọ̀ yà báyìí zakatul fitr dọ́nà yẹn ní dẹ́ àkànníkà àbọ̀bọ̀ ọ̀bẹ̀rẹ̀ rẹ̀ fún yìí àná ẹ̀sìn kàyé ina so odaka zai waro ka wani zakatul fitr ama isi vika wani so re tete ina ku iyono ama hwe ora ba ore do gete ina na veta wo wa ina ni zakatul fitr ama ni hwe ori hwe ori na ku iyono ora ba wani so ri ko onu lori ba ba ore ba gete ibi iyono

the UN Qatar. You don't know the church will give you over Bible. When Qatar. Well, I need some some. You know, I'm not going to I'm not going to láti ọjọ́ mọ́ nínú ìkómẹ̀ wọ́n mọ́ ènìyàn lórí ọ̀rọ̀ àárí ọ̀rẹ́ta òyìnbó náà kànyìn zaka ìzakẹ́tù fítìrì náà ne ɔno yɛ ne dɛm anibɛhwɛ ka ama ma bɛrɛ yɛrɛ som ama sɔ ne baabi ka ɔma bɛrɛ yɛrɛ so abɔ ɛrɛ ankɔ mɛyɛ ne zaka tu zahab danye ne sɔb danye pa di zaka ɔba hɔ ɛwɔ bɔ yɛ n'i zaka tu fete ka nye nana na tɛ so ka abɔ mɛ nyanye nana abɔ ka ne kwa wanyoonye zakat ya fitri kama baye elime ngwele ne kashabu raye ne na majere ni kare irure irure be na tuntu murini sadaqatul fitr wajiba ila ila sawi zakatul fitr wa min ya wata awama na zata ila ila sawi rírọ́nì kàríhù àn rírọ́ abúhùrẹ́rà síkàrẹ̀ ọ̀rẹ́ abúlàlíà ọ̀rẹ́ ṣàbí ọ̀rẹ́ àtọ́ ọ̀rẹ́ ibn sirin ọ̀rẹ́ azuhari ọ̀rẹ́ malik ọ̀rẹ́ ibn mubarak ọ̀rẹ́ shafi'i ọ̀rẹ́ ibn faw ẹ̀nà ọ̀rọ̀ kàzí zakai zakai fìtìlẹ̀ náà abana basho ene bazano muri karese zakababo zaki ekehe zaki gold on silver on reke ari zaki na re do muri akake nama sadaqatu lil fuqara'i wal masakin wal amilina 'alayha wal mu'allafati qulubuhum wa fi ar-riqab wal gharimin sadaka ne na obi zakat lifitiri ɔhara bɔ sɔ omorika abasi yonosie amanyi dɔ ɔwɔ fakir ɔbɛ manyi ama ɔwɔ ɔnyɛ sari ama ɔwɔ wɔlmasakin atɔmɔ yɛ anyi samsam wɔl wɔlamilina aleha atɛnana amokɔrɔ yi di zaka nɔ ɔyɛ dɔ da hɛ wa gba ɛnana amokɔrɔ. omuni ogatu ana zo kore zakat vitrio non azama kwete ba ha wahala eh eh nyore tena omuni ogatu بغض e. النظر عن جناح bọ́ọ̀lù ìgbọ̀n ní ìwọ́ọ̀lù ìgbọ̀n ní ìwọ́n ni wọ́n wọ́n ni wọ́n na amadanya na yana kaka rere hɔ kɔkɔrɔ na ɔba mɛ ase sɔ ase sɛ na tuntum ri mu rere hɔ kɔ ha na ɔmɛ na tuntum ri wɔn mu alafati kulubuhu atanene kaka bɛsi kase rɔ waaye koko mori ni bɛ ɔriki islam bɛ. iri wɛl hana na bɛga yi onye papa nne islam ɔno di islam danye sɔ wa ndị islam onye ɔdi islam agbụrụ yi k'o mu islam ama aya na iri iniriza kanana daseyo dakwa iyeyi dakwa mibirayo lọ́tún tó mú rí ní nísúnmọ́ tó mú rí sí payọ́ rẹ̀ nísúnmọ́ tó mú sọ́lọ́lọ́ ìsọ́lọ́ nísúnmọ́ sí payọ́ rẹ̀ nàgbó ká anyẹ́ níbi tí ó e dáná ká ọ̀nà dákáyọ̀ ká ọmọ ẹ̀nà ẹ̀dà àbáṣọ́mọ́mẹ́sọ́dákáyọ̀ yẹn tó mú rí sí sáyọ̀

na ikwasa ade ni mu deske deske to mu shiri ta shiri ta mai discipline don to mu ri so ge ni ne yi ko e fela fo ge da don to mu ri don ni ma ba sa ba se ba se ka o o ina ayo ni na ba lọ́kà ní ayé múrí ìdíní lọ́kà ẹ̀hẹ́ ìzẹ́wà rẹ̀ bá na kààyà fàábìn ní ká ayé múrí ìdíní

ka ini kota ne ya ne ya to aho ma di kukwa yi wa di ya e, ya na ya e ro to ba ne kwa ne ro di mu wa di oy oy ina na to ra ya ne bi islam na akena na nakate mu ni re islam de ha ko kuma na juwa ri lọ́tún tó rí ní wọ́n mú rí àkàyà sábẹ́ nìkan wọ́n látàkùn lè máa ń ilé kúmọ̀ sálámà lásìtàmù mìíràn تبتغون عرض الحياة الدنيا وإن الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا أمور يا كايا سيدي نينو مبا كيف لكم أنا أنا أزلوك أنا دي إسلام أنا دي إسلام دوكا شهد لا إله بكو دوكا لا إله إلا الله يدوكا كا أمورو نسينا أنا أنا أنا دي أنا دي كلمه umuri ka fo ka iri mi woro non ne ka lasta mu'mina ke wo ko muri wero na daw uyubin agwa sawo ke na ko illa ilaha illa allah kan ka gona ro ba ya tunya wa jola wo si ogwe ono ma ni ide ko gbe na na ayuro de ko gani ma be wa كذلك كنتم من قبل فمن الله عليكم أغاني مرابي دي يعني don nobody bori ma me ngoro yo ne ne fata bayenu surubi le do ayenu so se kan ka e e ko muri o e ko muri o abi do ka kila ilaha illallah do ka ka ne ono meni asaba nyara me ya bi usama ya me ono bi ama wo na ka kila ila illallah o jure ko o ka bi na ka kila ilaha illallah ijawe tonto muri mark this kan ọ̀ka ń tó mọ̀rí ka gùnmá ọ̀yọ́ àgùnṣú ọ̀sẹ̀ ká tó ń tó mọ̀rí ka so ọ̀sẹ̀ don't lọ́wọ́ ọmọ ọdẹ ní pìkì ẹ̀ lọ súnmọ́ àmẹ́rin yọ. omori ọdọ mu eyi lọ́wọ́ láìláì lọ́wọ́ ọmọ ní pìkì ẹ̀ lọ sọ́nà àgbẹ̀dẹ̀ àkúrẹ́ àmúlẹ̀ don't come on, nà kíkà dọ́kùmọ̀ don't kíkà. on lọ́túntún orí mi ọ̀tọ̀nyára iná àmọ́ ọ̀lẹ́fẹ́ kòlógbò ọ̀fá iná nọ náà sí ra ayé ẹnẹ́bẹ̀ níbẹ̀ àká káàkiri ẹ̀rùn àmọ́ ẹ̀nà kò àhálẹ̀tọ̀ ẹ̀kọ́ mọ̀rí ya ọmọdé ayé ní dẹ́ àkọ́ nyáyé bákà ẹ̀ ẹ̀wọ̀n ẹni zaka ene ma kuwa lati ayuko ma na ene ko nye be ka ebe ime ire ho be umuri ogetua na ba kulubu ma wala ameza ebe ne ka ka ya e, ka ya ka ka wa mo ya ene ka ka tanwe eh anyere na aka na ro ya nyozo ka ka wa de de fa na kwa dẹ́yìndé dẹ́kókó gẹ́rẹ̀ ẹ̀kọ́ àmàmọ̀rọ̀ àná ẹ̀mìnà ní kẹtígórì wọ́n lọ́fẹ́ kòlógún wọn náà wọ́n fi rí kọ́ọ̀b ọ̀rí àhíọ́ríhi dáhùrú bọ́rí ìwúrọ̀ ọ̀rọ̀ kọ̀ inú mọ̀ náà sì yọrí wọ́n gọ́rí míì àtẹ̀nánà ọmọ ta ọmọ ta lótọ́ náà lówùrẹ́ ètìtẹ́ lóhùn ṣọ́ọ̀kì oto digi pol na tidi kai ajo te yo rana rota kai aya kono tan wa wa ne je aso ni juma idi juma nyawa na na ona ni juma aya kono ni juma aje bo ha kono tan na ma bo no o me nyawa oto oto ile odigi pol duwa zozina aljanna du su do rota duwero de maljanna na aki su tono rota muri wa ai ona omori na kuga bana rota na wa omori na wa menwara yo de sha omori bana rota na wa menwara yo de sha omori bana rota na wa menwara yo de sha amin amin amin adu ona na ozoro yo o katantu ai kawisho ẹ̀dúwọ̀n náà ọ̀ṣùrù yóò ọ̀kàtà ń kó ayé tẹ́wì sọ ọ̀bẹ na afẹ́rẹ́kọ̀ ọ̀nà adékè rere lọ́nyà ọ̀tún àìkà yìí onóòṣù ọ̀dọ̀ múrí dojú ha ya àbàmú yẹ taa lọ́nà adékè rere dèkà wọ́n yà ọ̀tún ẹ̀kọ́

ọ̀rọ̀ ta wà ní farm standing farm ẹ̀mẹ̀ ẹ̀mẹ̀ tura tura ẹ̀rọ bẹ tí yẹ náà yìí ní ẹ̀ka plasma ẹ̀nàwó katari yà ọmọ wà rẹ̀ rọ̀ta ẹ̀rọ plasma tv ọ̀nà ẹ̀rọ ọgbọ̀n seventy thousand wà kọ́wà option náà wẹ̀rọ wà yà forty fifty àmà akọ ní mẹ́ta thirty thousand ọ̀rọ̀ ta wẹ́n náà wẹ̀ sọ wẹ̀ sọ ìsọmọ́gbọ́n mẹ́ka fún wàlìjánà èhú yóò náà mórí àkàkà fún wẹ́rẹ́ mẹ́rin sẹ́ àmà èrò kẹ́họ́ nọ́nà ọ̀dì mẹ́rin sẹ́ àmà èrò kò mórí ọ̀tọ́ ìbí náà ẹ̀ka àmà mẹ́wàá máa kàlá tọ́lìjì ná wọlé ìnsá ìlà lè yà bọ̀dọ̀ ọmọdé kan náà túnmọ̀ àwọn àjẹ náà kẹ́mẹ́ wọ́n tó kẹ́lá ẹ̀kọ́ nù iná ẹ̀kọ́ nù bí ebi sí àlìjánà èrò ẹ̀kọ́ ọmọ ìrètí náà ẹ̀

ogbo mezu n'oyiri wee kwa ọgbọgbọ a nke wee mezu n'uwe n'ezu láti ọ̀tọ́ mọ̀rí mi wọ̀lọ́rí ní ìnáwó náà nípa yìí náà yẹ̀dẹ́ ní ṣe ọ̀jẹ́ nìkan àbí kò tọ́ náà rí jùzí ibi ọ̀n ọ̀yẹ̀ náà náà ṣe láti ọ̀tọ́ mọ̀rí mi ọlọ́nyẹ̀wò náà rọ̀ta actually ọlọ́nyẹ̀wò náà dẹ́kẹ̀ ìrẹ́rẹ́ dọ́sí ní

ọkaba ebe arụta na ya ka onye ka ozi si ikwu onye rani onye da kwu si ikwu ọfa wọn ni zakat ọrụ ti wọn ọdọ tara ọnyi fifty tara ẹwọn náà yẹn àwọn náà osi fifty tara ọmọ rẹ dasi fifty tara wọn ni ẹka kọ ní esi sọ rẹ nkọrin ní ìnáwó náà wọ́n fi sábẹ́ ilé ńlá wọ́n bí sábẹ́ òní tí ó bá gbọ́ mọ́rin sabili lahi dɛ naa ni esi sabili lahi wɔrɔ a jɛ ɔbi jihad ɔbi jihad li ilayi kalimatila agobi ɔyɛ soso tiri yɛ ɔmori tɛba agoba hɛkɛ oyɛ pɛtɛ ama ibi sabili lahi ɔrɔ ya ani masalasi ɔyɛ da irehikewu ɔyɛ da ibi sabili lahi ɔrɔ ya n'i. ọdún azụzi ya alkùránì dáàzúwa ikewu ka asịkwụ na na-eyo abịnabana anyị fi sabili laa ini fi sabili laa ọ ya ni ọna kweta na akọsa ẹkọ na ọba rẹmma ọna anakọsọ iye tó na gbogbo ọna kọ na ọba rẹmma ọba fi pàlà àmì ini fi sabili laa ọ ya ohoro wọn.

kanye zakai zakeke yonu zaketu fiti yonu yonu azene na hawa agega umuri wa baya yonu zaka e obono yonu enyara mini islam abanye sahi e zakatu al-adha zakat tegewe gewe zakat tegewe zaka atɔkyɛw na tuntum ri mu murika inna sama wal basara wal fuada kullu ulaika kana anhu masula inna sama omori oka we ri so ni esi atomi esi rete atoniyesi rere kullu ulaika kana anhum masula omuri ka dana aba ho iseni pan aba ho iseni pan zakat al aba yana wai zakat kan ga mo ono boy za bo chiri nyu ho ni yo muri oyire ani jo muri akare asam inna sama sani ase ore kaba hun se ni pan e sani ase ore ba ma ba ma so sani ase kare gem e sani ase ore ba ma siri ayi e ka gem ele kare so yan o mo tun to mo ri ni ọ̀yún wúrẹ̀ rẹ̀ iṣẹ́ àṣẹ wúrẹ̀ rẹ̀ ọ̀sìn rẹ̀ ọ̀yún kàgẹ̀ ọ̀ṣin voice ọ̀sí ọ̀wọ̀n ẹ̀dẹ̀wò ẹni ọ̀wọ̀n náà dídì wọ́n wọ anábà muhammad sallallahu alaihi wasallam ẹni hadithi mu'ad bin jabal radiyallahu anhu jẹ́wà sami dẹ́ẹ̀ jẹjẹ nínú ẹni ni mẹkáni shahid kẹ́ni sẹ́mọ̀ bí kẹ́ hadith ọ̀nà àdìsọ́ ọ̀mìnì ọ̀dà lọ́dà kàkò sí ní tàbí rẹ̀ tẹ́ lọ́tún tó múlí ní mọ́bìn jẹ́bà rọ́dí aláwọ̀ ánù ọkàyè kúntù yà rọ̀súlọ́lá ọkọ̀nà ọkàyè tó múlí kí wọ́n tó múlí àkàbírmi bí amalin yùdìkílù ní aljannata wọ̀yọ̀bà ìdù ní anìmá kazumi lórúkọ́ lọ́nà níbi yẹn wọ́n àmì dɔɔsi tina ananyɔn simi tina aljanna ananyɔn mɛ kama aljanna dɔɔsi nenere gya anama wɛrɛ saa bɛ mi ɛdani kwe nneju wɛrɛ yi dani kwe nnɛ ɛna ma aljanna ju wɛrɛ yi ɛna ma ha wɔn nenere gya anama ju wɛrɛ yi kɔɔl donto mori dɔ ka ye lakɔt sa alta an ala man yassarahu Allahu alayhi nto muri aka aka ire obanyu gusana ire obanyu ire ira ora sase ire obanyu sase ire ira ora agbese wa gba le ine hobo no sizo media wa janna dia ha hono jahannama ne ko jana sizo media du dali ko aiza apane sɛmɛ tonto mu yɛ kaa kiri aba nyi husan nɔ ɛsɛ wagbɔ ne yinɛ hɔn nɔ ama tonto mu yɛ kaa ne ka yɛ wa inna hu la yasirun ala ma yasara allah ala ama yɛrɛ ɔmɔ ɔɔrɔ ma tɛtɛrɛ yɛ zɔn n'o mori hɔrɔ ye fɔlɔ b'a ọsùn èsì yẹ mìíràn ká ka bábọ̀rọ̀ tó rẹ̀ mìíràn ká yẹ dípẹ́ omori polo ká ẹ̀kọ́ náà máa wọ ọ̀rọ̀ ọ̀yẹ́ nǹkan ya hẹ́rẹ́ yẹ mìíràn yà ọ́ wọ́n àṣẹ tí ní pọ̀tà yẹ omori omori على عمل يدخلني الجنة سيزم كازومي أقرأ من يوم سمي من يوم كمان الجنة آه أني إشكال يعني يوم كأني إشكال لذا أقول كأبيس أنتم مولي أصاب أقول لن يدخل أحد الجنة بعمله

dẹ́wọ̀n ń tọ́mọ̀ aka obere àfẹ́ ọbẹ̀ ń tọ́mọ̀ ní kàtọ́ ní bẹ́ẹ̀ ńlá àmìyàtà gbàmọ́dà ní aláhù bẹ̀rẹ̀ àmàtì akọ̀ọ́mọ̀ ní ìgbàyà ń bà ní ikú ọ̀nà ọkọ̀ dàkà bọ̀ ní tọ́mọ̀ ní. kọ́rọ́nà ọ̀kọ́rọ́ ba elo joseph ozi papapa enenye ụlọ ozi dọjee iwa dọjee e ya iwa o si desaịrị so ẹhọ ya mmadụ ka ka bi etuhu daftaran بعته دفترا بعشر نايرة أو بعشرين نايرة ما نكسسايز بوكو نيارا يوريري 20 نايرة بي بعشرين نايرة سما كايلو بإيوا ديزو إما سي اكسسايز بوك يو إسمي سي دوي رسو أنا بي اكسسايز بوكو نارسو أنا بي 20 نايرة They are their compensation. So they compensate and come and order expense book on 20 naira. Ewa he. Ama maaba ka kai akramtuka bi ikramika iyai. Joseph Edu. Ma dobanye yo, robanye no dai ni. Asa de ewa ho heavy compensation yorùbá yẹn ló dà ní rírí sábàbí báwo jẹ́ náà jẹ́ sábàbí àgòví àgòví ẹ̀ẹ́dìka ẹ̀ẹ́dìka bá bíṣọ̀ máa dọ̀ rẹ̀ sùn àti respect oh reciprocal lọ́wọ́ ọ̀rọ̀ dọ̀bányẹ̀ ọ̀rọ̀ dọ̀bányẹ̀ ẹ̀ẹ́dìka ó bányẹ̀ náà ó sì dọ̀bányẹ̀ náà rẹ̀ sùn yìí ini muru ayam, ini gbogbo ọya kọ́nà máa dúdú ìwé rẹ̀ ọ̀rẹ́ ìdọ̀bányẹ ọ̀rẹ́ ìdọ̀bányẹ. ọgbọ́nyẹ ní ọ̀rẹ́ àgbọ̀n ọ̀rẹ́ àgbà àgòbí kọ́ ọ̀dọ̀bányẹ ọ̀rẹ́ àgòbányẹ àgòbí kọ́ ọ̀dọ̀bányẹ ọ̀ mẹ́tìdẹ́ ní dia? à sábàbí ọ̀bọ̀ náà àgòbí kọ́ orang ọ̀rẹ́ àgòbányẹ ọ̀ mùsùlùmí tó mọ̀ tinya salatu na mai tun sababi ya wana to so mana idan to muri ka ka lan yadkhul al lan yadkhul ahadun al jannata bi amali anya nanya wal janna na kola idan na na ba ka iwa ba ka ka yi isa su compensate kana wana that's the compensation

ayẹkọnu kawa ẹwọn ọnyẹ ìpọnyẹ kẹni náà wọn yẹ nyẹra aṣọ mi pẹ ahẹka o de ẹwọn ọrọ náà ọdọ ọfaamu nẹ ne wọn yi mọ yí mẹyọ. haruna rasheed inú rahmatulah alẹ inú kulafa ọnụ aka anyọ isalala

abili jama fẹsẹ na ere iri nyinu nyonu ọdọ awọsẹ a enyi kọpọ nyara ba ẹnbúnyọ náà kọ ẹ ebi etu nsu ọdọ awọsẹ kọpọ nyọ nyara ba dọkà ahịa ọyà ọyà ọwọkọ ọrọba ní situation náà ọkà ohiẹ náà máa máa ń dọ ní kyeeba dọ ní sẹkyeeba náà ẹ dọ ní dodo ní wa dọ ní sẹyà amẹ́rẹ́ alábá ní mẹ́fà ọmọ èrè tí ẹni ẹ̀kùn ìṣúfà èrè tí sú yìí ẹ̀hùn kàtà ló yí ọ̀pọ̀ láàyè kàtà máa yọ èèyè ẹ̀nẹ́ mọ̀dọ̀ ìníṣọ́ ọmọ yàrá nkà iye nínú wẹ́ẹ́ bẹ́ ṣe ohu lọ́mọrí ìzá àti ní dàkà ọdúnkàwé hẹ́ẹ́dù hẹ́ẹ́dù hẹ́ẹ́hẹ́ nínú ìhọ́ bẹ́ẹ̀ kàtà bẹ́ẹ̀ abanyara n'anya nwo mmea obi ihe maatụ gị n'ebe ọ ewe esi ewe esi ewe esi ọ ọkọdọ n'isa bụ si dọka ohi ọnụ nwaanyị ene eyi a nke kọp iji kọp ọnyara ọnụ ụwa gụba na edozi sala ala ala ntụle ọ bụghị na ọ na-eche ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ

náà ni jésù yà ní inú bò mórí yìí abáná wọn náà nù àá à ń kíso àrẹ tó ẹ kàrí fìdá àwọn àyọ náà náà bí jẹ báà fàkìdì máa ń bá káàdì ìnáma fàkìdì sáàdì ìlànà yà tà tùmù yà ọ̀kadà náà wà ká ọmọ ẹ̀hún mẹ́ẹ̀ fìdá àwọn à ama wo yẹ ní abá bàmá ní mílíọ̀nù lọ́ọ̀dì jẹ báà ń fọlẹ́ àrùn lọ́ọ̀dì wọn fọ kàtẹ́wọ̀n kari ɔno aka wɔn mɛɛ mɛɛ abɔ kari a wɔn ata yi na ɛhɔ na ɔtu ne kuta yiwa mu kuta ɔdɔ na mɔkari ayi lɔ ne yiwa yɛ wɔn mu kuta ɔdɔ na mɔkari ayi lɔ ɔkari a wɔn ata yi na ɛhɔ na innama hayata duniya ɔtaa látún tó mọ̀rí nìyí. Owó àwọn ọmọ yẹn nínú ìkẹkẹ ìrọ̀ mú rí àṣòwò ní ẹnu ní eré ní eré àbánínà kan náà rọ̀bọ̀ bìí ẹkẹ́ ẹ̀yìn sẹ́ndì ọ̀bì dẹ́nu ẹ̀bì dẹ́nu ọ̀nà ẹ̀yìn sẹ́ndì ọ̀bì dẹ́nu. Sẹ́nu mẹ́ múlùkì sẹ́ ẹ̀ hàmẹ́ ẹ̀ ẹ̀ múlùkì ẹ̀ ọ̀nà màá mẹ́ ọ̀nà múlùkì náà ti ní kùtà ẹ̀ bá bèèrè. إنما تقضي هذه الحياة الدنيا أنا أوشي أنا بيجي ما ìjìbó náà lè sí su ẹnẹ́bẹ̀ sábà wá sílẹ̀ ti gbé náà bí ọ̀họ́ yà ẹ̀dá slọ́tì ohun tó mórí nìyí mórí ẹ̀nàbà bá náà mìíràn yẹ ebebe ọmọ yẹn náà kótó mórí dọ́dá kàánù ọ̀kọ̀ká dọ́nà rẹ̀ sọ́nà wàláhẹ̀ làbíìn ẹ̀nẹ́ ẹ̀fọ̀mà yẹ dọ̀ ọ̀rọ̀ yà tẹ́ àtẹ́kù akùrùbányọ̀ ولن تجد لسنة الله تبديلا ما هو kẹkẹ tìkì wọ́n wọ́n tó mu sọ̀rọ̀ sọ̀rọ̀ ọkà kẹ ẹni tìbí wù ọ̀run yẹn tìbí wù ọmọ ọ̀bọ̀dọ̀ máa wà nábì ọ̀bọ̀dọ̀ máa níbi wọ́ ọ̀bọ̀dọ̀ máa wà nábì àwà níbi wọ́ ọ̀mọ̀ yẹn ní ìyẹn náà bìbí rìnyọ́ọ̀dù kàkàkà wà wà nábì àkàkà níbi ọ̀wọ́.

akuli atama watuwe wenwara wakare watetuwe wawole baje wareza waetuwe wawole baje ebenya kare ya nebole je in second e no lebo nukare ilu woma kai ọbịa mama enye ka n'ihu dịka ya omori ọna mmeka wa dọya ụwa heke ankawa ekada gwete n'omori osoro n'ọrụ enwere ọbanye ọbụla kò mórí ọ̀nà ọ̀rọ̀ ẹ̀yà ọ̀ náà mẹ́wọ́ ká wá bọ̀ ọ̀hẹ̀ kọ́ ni ló sì rí ní ẹ̀rù ló wà àhẹ̀fẹ́ <laughs> ẹ̀yẹ̀ wọ́n lè lè hùnà àgbọ̀ kàlà tó burúkú yẹ tí ló ọ̀nà ọ̀sùn mẹ́yẹ̀ ẹ̀ ẹ̀ wọ́n máa kọ́ wọ́n fún láti ọ̀tọ́ mọ́rí mi èyí wà

and abẹ wọn nínú omori anyi ọ ẹ máa kọ àwọn ọta ó wọ kàkà shukuri ifá bolo ogo sukuri fàkẹ́ ifá bolo ogo sukuri ìlàbẹlótì wà ìntàlàtìlà àyàmú wà tàṣàmà omoro ẹnna máa kọ àwọn ọta akara yẹn bọ omori ọba ọba ti bẹẹ wà wà ọrọ

ani mama wa ama ke afaro na ọbẹ kọ eku anyị nọrọ na ịkakọ ọhịa ka o mori n'iba na israel na akọ nwa na-akọ ya siti na aman ta 60 years ọdụmọ gị mẹtìdì kẹdọ mori na ya ahụ ka o mori mori kume ka anyị kụkọcha ya na tụtọ ya ịrọ lẹ́yìn lọ́nà ọ̀nà ààrẹ tẹ́lẹ̀ ó sọ̀rọ̀ owó tó kí kí ọmọdé omori kan wọ́n jẹ́nà rere ayámbá O omori lọ́kẹ̀ omori irúkọ́rọ́ náà nùmẹ̀ omori ká ẹ̀yàn náà láì ṣọ́pínọ́sì jẹ́nà rẹ̀ ayámbá ṣọ́pínọ́sì jẹ́nà rẹ̀ ọgbányámọ̀ rẹ̀ ayámbá lọ́kẹ̀ irúkọ́rọ́ ní àmì hẹ́kẹ̀ ọ̀nà omori yìí ó orí máa kẹ̀kẹ́ rà bíbá fà láti ohun tó mọ̀rí ọ̀pẹ̀ pàápọ̀ mọ́ lẹ́gbò yìí omori kẹ̀ẹ́ ìgòrí ọ̀nà nyára ẹ̀mẹ́sì rẹ̀ tẹ̀ àfi àpá àbí ìbádàn àṣọ́tí níwọ̀n dáàsì ìgòrí ọ̀nà nyára ẹ̀mẹ́sì bi ìbádàn náà tí ọmọ fẹ́ lomori ko ho ìgòrí ẹni kò nyẹ́rọ náà náà náà wá fáṣọ tẹ̀lé àmọ́ àbọ̀nà náà bọ̀ èso èmi ń nira. ìlànà ọmọdé kò mórí ìráyàmbá ìráyàmbá ìráyàmbá. lomori kàṣí ya tọ́tù tó wúlò yìí. lomori wa kaka sọ ma kí wọn dán náà kọ́ mi. ìrà yẹn ń bà mí. ìrà yẹn ń bà mí. omori náà wọ kókó iná ìbònyá ọ̀nà bònyára náà wà ṣáyà ń bá ọkọ̀ àbáyé iná lè mi. wà ṣáyà ń bá ọ̀há àbáyé hó ní ní jahannama. آمين ربك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين آمين أمو أدابي omori ojele omori ọsẹ pẹlú ogun they continue to do that zakat na aba eyi eh, na zakat tẹgẹ wọn gẹwẹ zakati egaga uhwana ya litafsiri ete ayo ho 29 uhwana ya litafsiri ete question kuna watu wa muri muri ana yake juntuzo ana vete de nene question ẹ lọ́nà tó tó mo ní ọkà ọ̀rọ̀ pàtàkì láti ẹ̀ àtàmà nyẹ nyẹ nyẹ gbogbo èkó ní ìwùsà mi yẹ wà fẹ yẹ yẹ wùdí àbámu. ẹ screen ẹ hẹn ẹnyẹ èyí lọ dé wọn dé ẹnẹ ẹhẹ wọn. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فصلت عليه سنفة قامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارض كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيئ إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه لم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذن فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برامتك يا رام الراهمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول الأمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وساق الرزق وزيادة علم وإيمان وذهاب هم وغم وكربة وذهاب مرض وسقم وسقم وإلة وذهاب داء وداء ودال وفجاءة ونقمة وشدة ومصيبة وبلاء وألحقنا بالصالحين يا فعالا لما يريد اللهم اجعل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على نبي الكريم الله عليه وسلم الحمد لله